رمضان التوبة والصدق رمضان الهمة والسبق وأنا المشتاق لنفحته أدوكو فوان الله سبحانه وتعالى تدوشي نوان فوان الله تقبالي لوري توي توي reviving the human half hour ìtanijí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ́n ṣojú abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kó má ṣàìjẹ́ kó ṣàǹfààní fún ẹnì kankan wa a máa tẹ̀síwájú lénìí lórí àgbáńlá ayé àwọn àlùjànnú àwọn tó máa bára gbélé yẹ̀ wò àwọn náà ní Fadilatu Sheikh Kamarudeen Yunus Akorede hafiza Allahu ta'ala wara'au bisimilayi falyatafaddal mashkura. oògùn oògùn ẹ̀yọ́ màá yá mi oògùn owó gbogbo ẹni tí wọ́n ti ń wa ọ fẹ́ bẹ àlùjànnú nínú sẹ́ kálíjànú kọ́ràn àwọn lọ́wọ́ kóun lè máa rówó sọ́ọ̀sùn màgbà àlùjànnú ọ̀tá rẹ̀ ni wọ́n gbàgbé inna ṣètọ́nà lakum àdúwò fàtàkìdúwò àdúwà ọlọ́wọ́ bá ní ẹ̀ eh, ṣètọ́nà àtàwọn ọmọ rẹ̀ ọ̀tá yín ni wọ́n o ọlọ́wọ́ wá ní fàtàkìdúwò àdúwà ó ti wá pa wá láṣẹ ọlọ́wọ́ ní ẹmú ní ọ̀tá ọlọ́wọ́ fún wa ní làbáríṣẹ́ ó ti wá pàṣẹ alhabar wal amr ọlọ́wọ́ bá ní ṣètọ́nà ọ̀tá yín ni wọ́n ẹ wá mú ní ọ̀tá kọ́bọ̀ sọ̀nà bó ṣe rówó ẹ̀dàkùn kí náà padà wá ṣẹlẹ̀ kí náà padà ṣẹlẹ̀ ìtumọ̀ ni pé owó yẹn ò lè rí torí pé ọ̀tá rẹ̀ ọ̀fẹ́ kọ́ dáa fún kọ̀fẹ́ kọ́ dáa fún ọláyé kọ̀fẹ́ kọ́ dáa fún ọlọ́run pláàni ìṣètọ́n lérí wa ni pé kọ̀fẹ́ káyé wọ́n dá kò sì fẹ́ kọ̀rùn wọ́n dá tẹ́yìn bá fẹ́ káyé rẹ̀ ọ́ dá aláàlè yẹn ọlọ́lẹ̀ bẹ́ẹ̀ pé kó fún un lárìsìkì ọmọ sàdúrà ọ̀pọ̀ lẹ́ni tó máa ṣe la hawla wala quwwata illa billah astaghfirullah wa atubu ilayh ọ máa ka sátìlì bá kọ́ra dáadáa máa ka ọlọ́wọ́n wa ọyọ́ máa bọ̀ ọlá sí ni ọ máa ṣe astaghfirullah wa atubu ilayh dáadáa ọlọ́wọ́n máa bọ̀ ọlá sí ni. ẹni bá wá ń lọ lè wá ìrànlọ́wọ́ pé òun ọ̀tà ọ̀dàkùn ogun tajà ńlò ń nídìí ogun yẹn àwọn olódà ibọ́ lẹ̀jẹ̀ ẹgẹ́ bí táwọn jọ ń káàbọ̀ látàárọ̀ yìí àwọn olódà ibọ́ lẹ̀jẹ̀ torí pé àṣìṣàánà ìbádà ni tó bá jẹ́ billah al-isti'anatu billahi ìbádà wal-isti'anatu bil-jinni shirk ẹbọ ni ká máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú àlìjànú pé kọ́nà wà lọ́wọ́ kalẹ̀ lówó fọlọ́run sì ní fábítàgù inda Allahi rizqa ọlọ́run bá ní ẹwọ́ owó wá sọ́dọ̀ wọn ọlọ́ ọlọ́run bá aláà ó ní wọ́pítàgù min fadlillah wa man nasru illa Hm? min indillah ọlọ́run lára sí kankan ò ní dé fún yín àbí látọ̀dọ̀ ọlọ́ àdúrà ló ṣe tó bá ti wá sóògùn o ti bí àdìjànú níṣẹ́ pé kọ́bọ̀ ọwọ́ owó ọ̀tá rẹ̀ ló ní kọ́bọ̀ ọwọ́ náà là fún ọ kí ni yóò ṣe fún ọjọ́mọ́ yóò padà sọ́dọ̀ lò sí yóò jẹ́ pé ológun owó padà tòsí kó tó kù láyé kò sẹ́nìkan tí máa sóògùn owó tó ní padà tòsí kó tó kù láyé nítorí pé ọ̀tá rẹ̀ ló lè bá pé kọ́ràn òun lọ́wọ́ kọ́sọ̀ òun dolówó ẹ̀yọ́ màá yá bí nǹkan ṣe ń lọ yìí yóò dá yóò dá wọn náà lójú tí ń dán lójú náà wípé a ah, súnà lókùtọ yẹ kọ́ ọmọ ṣe kí ni kọ́ ọmọ ṣe gbogbo ẹni tí wọ́n ti ń wá oògùn owó káàkiri àlìjànú ló ń ṣe kí ni ìlọ́bẹ̀nsẹ́ ọlọ́lẹ̀ sọfà àlìjànú kọ́ra òun lọ́wọ́ èṣù òṣìṣẹ́ ọ̀tá rẹ̀ ni ìtumọ̀ ẹni pé bọ́ bá ṣe déédé àsìkò tọ́lọ́run ló eré èèyàn three one thousand one eleven ò ní padà ní kankan owó ìjọba wọ padà wá tí ọ wọ́n wà pa ọ́ ọ wà máa lè lówó rẹ̀ nù sáré ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ògùn owó ìbí àlìjànú ṣẹ́ ni o ẹni bá lè bá àlìjànú ẹni bá lè gbogbo àlàáńsára àgbẹ̀ ọlọ́mọdé sú ọlọ́wọ́ náà rọ̀ wá àbí ẹ̀gbọ́n tó sógun owó torí gbogbo kàbá ìrìn òsùnú gbogbo ẹ̀ṣẹ̀ ńláńlá pátá àwọn ìjànú ló wà ń bẹ̀ ó dì tí wọ́n mọ̀ tí ọ́ tí wọ́n mọ̀ tí ọ́ tí wọ́n mọ̀ tí ọ́ ọgbọ́ wà sí gbọ́gbọ́gbọ́ òní tẹ̀lé wà sí àlè sàádà tó bíbí ìmọ̀ wá ìdáàbòbò lọ́sọ́dọ̀ àlìjànú òní wọ́n ń pè ní ògùn sọ sẹ́rí bí dáadé bá jẹ̀nu tọ́lọ́run àwọn tá àgbàgbọ́ yẹ́sì ọlọ́ni wa annahu kana rijalun minal insi ya'uduna bi rijalin minal jinni fasadu murahaqa ọlọ́ni ẹ̀rí àwọn èèyàn kàtàkàtà nínú àwọn ọmọ èèyàn wọ́n sì máa wá ìsọ́ bi rijalin minal jinni wọ́n máa wá sọ pẹ̀lú àwọn akọ àwọn àgbààgbà àlìjànú fasado murahakọ àwọn àlìjànú yóò padà wá ní sọ wọn mọ́ wọ́n tún wá kó ìpayà bá wọn sọ́tùlù jìn àyà lẹ́ẹ̀kẹfà tó fi jẹ́ pé tí àwọn kèfèrí bá dé inú igbó àbí wọ́n dé inú dẹ́sàtì ńlá wọ́n ní ya sayida ali hadalwadi a ti wọ àlìjànú tó jẹ́ pé wọ́n ní olórí gbogbo àwọn àlìjànú èyí tó fi wá pe ọlọ́run kọ́sọ́ wọn kí ni wọ́n ń pè jàmá wọ́n wá ń pe ọ̀gá àwọn àlìjànú kọ́sọ́ àwọn níbi aburú àwọn ọmọ rẹ̀ wípé kìlọ̀ fáwọn ọmọ rẹ̀ o ni wọ́n máa ń sọ nílẹ̀ yorùbá tó wọ́n ní olúgbó olúgbó olúgbó àlìjànú tó wà nígbó ni wọ́n pè ayọ́ màá yá mi anábì wa sọ fún wọn yìí pé mọ́nàzọ́là mọ́nzílà ẹ̀yìn ẹ̀ má dàbí wọn tẹ́ bá ti sọ̀kalẹ̀ síbì kan bọ́yá nugbó kan àbí nílùú kan tó mọ̀ ẹ̀ wá sọ pé a'udhu bi kalimati llahi tamma min sharri ma tẹ̀bá sọ bẹ́ẹ̀ lámúyẹ̀dọ́ ruhu ṣéhùn àtàyẹ̀lì táhìlá mímọ̀ ní sẹ́dì ìdáríkì anábì ní ìkankan ò ní fara níyìn ní gbogbo àwọn àlìjànú tí wọ́n ń bẹ níbi tẹ́ wà yẹn títí tẹ́sí kó mẹ́ tí wọ́n náà bá délu kan wọ́n gbàgbé láti wí inú gbó o lè ṣiṣẹ́ lu kan o travel lọ́bì kan tó ti wí mẹ́ta rẹ̀ tó fi kú òní lu náà gbogbo àwọn àlìjànú tó wà ń bẹ wọn ò kankan gbogbo aburú ti ṣèyàn nílé ayé Attack! Attack! tá a máa níyẹn ipasẹ̀ àwọn àjẹ̀nú tí mo wá lẹ́yìn náà òun náà ni kádàrà ọlọ́run àdánwò ọlọ́run mùsíbà tọ́lọ́run bá aláàfẹ́ fi dán o òun ò ní sábà bí kan tayọ pé ọlọ́run fẹ́ dán o ó rí ọ̀pọ̀lọpọ̀ wọn àtàkì rẹ̀ wọ́n wá ka mọ́nulé àmẹ́ni tí ó lù tó sàn ké ọkàn yọ àwọn tọ̀ lọ báyìí àwọn gun o jama ọ̀kan jò ní ilé oko kan ọlábòrò òun ó ní ẹnìkan ó lù lójú oorun làwọn bá yọ gbọ̀rọ̀ ó láwọn gun o àwọn yọta tó yọ délẹ̀ tán ló bá gbé mímì àwọn wo ni wọ́n fáwọn èèyàn jẹ̀mọ́ àṣìráyà kìlà àrí àmúrọ̀bà àwọn àlìjẹ̀nú ni látara àbìlù àṣàṣìbú tí wọ́n bá ní wọ́n ṣàṣeyàn wọ́n rán àlìjẹ̀nú síyàn ní túmẹ̀ tí wọ́n náà bá ń sóògùn ìsọ ọ̀hún bẹ àlìjẹ̀nú sẹ́kọ́sọ́ tàbá ní kí ọ̀tá wa kọ́ bá sọ́gẹ́ẹ̀tì kí ó lè kọ́ bá wọlé kí ní ọ̀padà ṣẹlẹ̀ ọ̀yẹ̀kẹ́ ah, lè gbá àríyàn yóò báwọn eléré ọ̀tá rẹ̀ ládùúgbò ọwá ní kọmọbọ̀ sọ́lẹ̀kùn rẹ̀ kọmọ̀ jẹ́ olè ó ṣe kíní kọwọlé ìwọ́wá sùn sọmọ pé ó ti fara rẹ̀ lé ọ̀tá lọ́wọ́ nìyẹn ẹni tí bá sóògùn sọ ọ fara rẹ̀ lésù lọ́wọ́ ni torí oògùn ìsọyìn èsù rẹ̀ dalẹ̀ ṣíríkù ni àwọn èsù wọ́n sì dẹ́bọ̀ ọ́lẹ̀ ọlọ́run fi sọ àwọn ni wọ́n máa fi àlìjànú wá sọ ẹ̀yọ́ màá yá oògùn tá a máa ń ṣe yẹn jama ìsàánà tún bèrè jìn ìwárà lọ́wọ́ pẹ̀lú èṣù ni tí wọ́n bá rí kamẹ́lẹ̀ ní ibi tí wọ́n ní kiri ọmọ ọ̀fẹ́ ẹni tó ní London tí wọ́n bá ti rí mọ́lẹ̀ tán tí wọ́n pè ń tọ̀hún tó ń tọ̀hún náà bá ní sọ ọlọ́run ọba lára tí wọ́n bá pè é yọkàn sọ fún wọn pé eré kan fọ́hún lọ́wọ́ báyìí nípa ipò ń padà àwọn èèyàn máa wá jó wọ́n máa pé ah iná ti ṣe iná ti mú iṣẹ́ ti dáhùn ìṣẹ́ bọ́ fẹ́kẹ́ mú láàrin yẹn òun náà ni pé ní tí wọ́n rì mọ́lẹ̀ wà ńlẹ̀lẹ̀ àbí kò kó mbẹ̀ kọ́lá tẹ́ bá wù wọ́n tún bá mbẹ̀ àmọ́ dá wa lójú pé kankan ti nàró mbẹ̀ ó ti dé London láàrin a second ọwọ́ náà sálìjànú kí ló wá dọ̀hún tó lè kó ṣe agbárí tó fi ń fọ lérí àwọn sáré gan wọ́n yára gan mo fi ní àwọn tí ó lọ mọ́kà ní wọn lẹ́ẹ̀kẹ́ wọn nígbà físà àti tíkẹ́ẹ̀tì ẹbá kan sọ fún anábì Suleiman tó ní òun ó gbé àga valikisi wa kó tó kó ń bí ibi tí wọ́n sì ti gbága wa ọ̀nà tó jì ní o ẹ̀rọ miami nínú ẹ̀sìn wa ẹ má jẹ́ wá ìrànlọ́wọ́ pẹ̀lú àlìjànú kọ́dà àwọn kan wọ́n mọ́ sí mistake wọn ní àwọn àjànú dáadáa ibadala àrìjà lálá ẹ̀yẹn ni rí ara wa lọ́wọ́ o bọ́bá ti wí ó lè wọ lè wọ náà ni o ìbá jẹ́ ìbádà látàwọn ọmọ èèyàn lọ bá ń pè ní ìbá sì jẹ́ ìbádà látàwọn àlìjànú dáadáa ọ̀rẹ́ rẹ̀ làwọn àlìjànú dáadáa ẹ máa pàdé ara yín ẹ máa sálámà síra yín olèmọ́ gbọ́hùn tiẹ̀ wọ́n gbọ́hùn rẹ̀ wọlémọ́ gbọ́hùn tiẹ̀ sẹ́rí àwọn ọmọ èèyàn agbọ́dọ̀ sọ́ra kúrò níbi àwọn àlìjànú burúkú ká máa porúkọ àlìjànú gbogbo ẹni tí bá ń porúkọ àlìjànú ẹ̀yọ́ màyá mi kí náà padà ṣẹlẹ̀ sí jama àwọn àlìjànú padà bá lálejò gbogbo orúkọ ọlọ́run tó bá ti nínú àlùkùrán gbogbo orúkọ ọlọ́run tó ọba ti bá nínú hadisi orúkọ ọlọ́run ọba yẹ ta ló fún wọn ìbílísù ni ẹja sọ́lẹ̀ kan náà kọ́ kótókálẹ̀ kan náà gbogbo orúkọ tó bá ti yàtọ̀ tí orúkọ ọlọ́run tó wà ní Kùránì àtàbí sí àlìjànú ló fáwọn yẹn nítorí pé ọlọ́run ní àlìyáwọ́mà ọlọ́run ní rẹ̀ Muhammad lẹ́yìn akimálùtùlákún dínàkù gbogbo tẹ́ẹ̀fì ìsẹ̀sìn pátá ara dáàfin ìsẹ̀sìn lórúkọ ọlọ́run gbogbo ẹ̀ pátápátá ni mo ti ṣàlàyé fún wọ Muhammad ó dẹ̀ ṣàlàyé orúkọ yẹn lóòótọ́ ó wà nífẹ̀ẹ́ tàlàhásìrì àwọn orúkọ ọlọ́wọ́ ọba wallahu lazi la ilaha illa huwa arrahman àbí almalikul kudusu salamul mu'min orúkọ yẹn pọ̀ ọ̀pọ̀ rẹ̀ pẹ̀jẹ́ náà alukur'an ó wà náà àdísì yá sì tìrù yá ṣáfì nígbà wọn lè sì ti parí níbo làti wá rí yá sì jẹ́ kàṣíṣù ya damdama ya ilu ya tamtama ya ilu eh ahamusa kakọ aláwò ya su níbo láti rí yẹn àtọ̀dọ̀ ìbìlísù ti wa àní tá àbá tẹnu nu kòrán àtàwọn ti pè lẹ́sìn ìbìlísù ló lo kí ibi táwọn lọ́gán nìyẹn torí pé yóò gbé ojú yín ni tóun gbélé yín lọ́wọ́ ọlọ́run wọlé láìláṣìmáwò ọlọ́ni mo láwọn orúkọ tó da ẹ máa fi pè mí ọwọ́n forúkọ aláàtì pé ọlọ́mọ ọwọ́n ń pe àlìjẹ̀nu àbọ̀ ń pe ọlọ́run ọba lórúkọ àlìjẹ̀nu nígbà míì àwọn míì ń pe àlìjẹ̀nu sòṣe ni yá ìfìrí ìtù yóò wù ìtọ́ kílíà àwọn orúkọ kan bẹ tọ́lẹ́pẹ́ àwọn àlìjẹ̀nu wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá pe orúkọ yẹn tán tí wọ́n bá pe ẹran wàhálà ńlá ni fún wọn ẹran tó pa fálìjẹ̀nu ẹbọ àlìjẹ̀nu ti ń pè ẹbọ ẹbọ di mélòó jama ó di méjì lérí wọn fi máa ń dàrú mímọ yáwèrè tó sasẹ́ yẹn tán yóò yáwèrè èyí yọmọ ìmọ̀ ọmọ gbó yọmọ gbó oyé ìmí ọmọ kọ yọmọ kọ yọmọ kọ yọmọ kọ bí ẹkù kọ ọkọ̀rọ̀ kọ tí ọba gbẹ́ná ìmí ara rẹ̀ ọmọ gbóná ìmí ọmọ da àtọ̀ jáde lọ́sàn-án gan àtọ̀ ọ̀kan bẹ nínú àwọn bídí àníjọ ó lóun fọdúkọ yẹn tán ọkọ akùrù sí ìlú wọn pè ọkọ akùrù sí ìlú ó lóun fà tọ́ báyìí àtọ̀ sì ń jáde lára àwọn láìrò obìnrin ṣé ìsìláàmù tí wọ́n gbé wá nìyẹn jẹ́ mọ́ kádà yá sùn mẹ́mẹ́ àdìjánú gbogbo ẹ̀ ee eh, kọ́lọ̀ mọ́sẹ̀ sọ bí aburú bẹ́ẹ̀ lọ́fà tí a sọ fi ń gbọ́jẹ̀ mọ́ atọ́mọ̀pọ́n atọ́mọ̀pọ́n wọn gbàlejò ní aṣọ ọ̀pọ̀lá pọ́n torí ẹ̀jẹ̀ nítorí kọ́nà ọlọ́wọ́ yìí yan òun ọ̀rẹ́dì àti ọlọ́wọ́ fẹ́ kó bọ́ ni gbogbo block nígbà tó wàrà lọ pẹ̀lú Allah tó wàrà lọ pẹ̀lú àlìjẹ̀nu bídíà tálọ́dá alẹ́ jẹ̀má gbogbo àwọn alùbídíà pátá ìbìlísù lọ́gá wọn gbogbo tí wọ́n fi ṣe ni olódàálẹ̀ àwọn bàbá alẹ̀ yorùbá ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn wọ́n ní ọlọ́run kọ́ bá wa paná adébọrẹ́ kọ́lọ́run bá wa rẹ bídíà kíni bídíà ṣetáni ẹ̀rì bídíà ṣetáni àwọn bàbá yẹn ọlọ́run kọ́ bá ṣe dáadáa fún wọn ó gbà pé àṣetáni ló dá bídíà sílẹ̀ ah, àdébì ní báyìí lẹ́sẹ̀ ẹ̀yìn ní báyìí lẹ́sẹ̀ àbí kò ní bàdébì sí ní káṣí ìjọsìn tí ìbá tí wọ́n ń ṣe bá mi èyàn ti ń tẹ̀lé bídíà nìyẹn bídíà tó yẹn ń tẹ̀lé nǹkan bídíà yẹn kó yẹn ń tẹ̀lé kí lẹ́yìn ń tẹ̀lé jẹ́ máa ẹ̀hẹ́n àṣetán wọ́n ní kọ́lọ̀mù bá gbé súnà náà bìgà àdúrà náà ti ń gbà bí ọgbà jàmọ́ wọ́n dúpẹ́ o súnà náà gbé gajù báyìí lọ ọlágbára ọlọ́run ọba wa wọ́n ní bídíà kúlù bídíà ti ń dọ̀lá àlà kí ni ṣetán fẹ́ sọ oníláwòdì lánàáhùn òun sọ yín nù adégbé tó bá ti tìọ́ síbi bídíà ẹ̀ ó ti sọnù nìyẹn ní ti kí ni ti rẹ́yìn rẹ̀ rẹ́yìn kọ̀ọ̀kan wa anábì ní anábì ní gbogbo sẹ́tẹ̀ yìí bá ṣe tí ọba sáṣẹ wa lérí ẹ̀ ìpé àwọn aláníkẹ́ ṣe anábì ní wọ́n dá padà o lọ́wọ́ sí ìwòjọsìn tó ọba ń ṣe dáadáa sọba súnà mú tọ́ba bá súnà mú ìbá àmọ́ kékeré oníkọ́ ọmọ ṣe o sọ́dọ̀ yìí tí ọba súnà mú ìbá àpọ̀ rẹpẹtẹ má bá wọn ṣe torí wọn ní padà gbà lọ́wọ́ rẹ̀ wọ́n kàn béèrè pé yìí tó ṣe yẹ ni wọ́n ní ká máa kọ́lọ̀mọ́jà bá wọn ṣe ẹ̀yọ́ maya mi nínú àwọn iṣẹ́ tàbí jẹ̀nu fẹ́ ṣe lára àwọn ọmọ èèyàn ó ní pé ó fẹ́ dá wàhálà lẹ̀ nínú sẹ̀mí wa especially marriage wa fẹ́yàtà alàmúnà mínú ma máa yóò fárikú nàbí yí bẹ́ẹ̀ nàlmárí ìwọ̀sẹ̀ òjẹ̀ sẹ́hẹ̀r wọ́n fẹ́ ya ọkọ̀ àtayá ọlọ́run wọn máa kan fara Suleiman walakinna shayatuna àwọn àlìjànú àwọn ni wọ́n kọ́ àwọn èèyàn ní sẹ́hẹ̀rù wọ́n ní Iblis yẹ́bù ansaraya yóò gbé àwọn ọmọ rẹ̀ dìde láàárọ̀ yóò ní ẹlẹ́ dayérú ọyẹ ẹlọ ẹlẹ́ bankanjẹ́ tí wọ́n bá dé lọ́wọ́ rọ̀lẹ́ wọn máa fún lábọ̀ anábì ní ẹni tí ó súnmọ́ Iblis jù òun náà ní kíni òun náà lẹ́ni tó jẹ́ pé má taraktu àtàfàrọ́kùtù bainahu wa baina murati ìfilẹ̀ lẹ́ni àgbà tí mo ya ọkọ̀ àtayà lérí ọ̀rọ̀ tí ó tó nǹkan ẹ máa ṣẹ̀fẹ̀ ń gbà mí ẹ̀fẹ̀ yóò sì líìdì sí kẹtúká tí àlìjẹ̀nú bá ti lọ́wọ́ ńbẹ̀ ló ṣe jẹ́ pé nínú àwọn pírójẹ́tì àlìjẹ̀nú tí wọ́n fẹ́ ṣe lára wa òun ni bí a fi kọ̀yàwó tíyàwó náà kọ̀kọ̀ lẹ́ẹ̀kan máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn sisters a ní sàmú àlékún wọ́n fẹ́ ṣe kólò wọ́n fẹ́ ṣe kólò wọ́n fẹ́ ṣe kólò wọ́n ní wọ́n fẹ́ ṣe kólò kí ni wọ́n pè báwọn olóhùn fẹ́ bèèrè tọ̀lá àwọn ní kí ló ṣẹlẹ̀ kí ló dé àbúrò ránjẹ ni wọ́n ránjẹ sílẹ̀ wọn ò súnmọ́ ni ó ní alhamdulillah bóò ni wọ́n lọ sanwó lé wọ́n láwọn náà wọ́n ń san kí ló wá ṣẹlẹ̀ tó fẹ́ ṣe kúlù mo ní tí wọ́n ti wọlé wọn ò ní bèrè kí sèyàn ah mo ní àlìjànú lọ́wọ́ lẹ́yìn àlìjànú lọ́wọ́ lẹ́yìn rẹ̀ kólòkólò tó tẹnu bá yẹn àlìjànú ní pèsè ọ ní ẹnu ẹ̀rọ ọkùnrin náà tó kàn bínú alẹ́ mo máa kọ́lẹ̀ mo máa kọ́lẹ̀ kí ló ṣe ó ní mo ṣe wáyé ọlágídí ah ìyá tẹ náà lágídí ìyá mi tiẹ̀ ó náà ṣe kí ni ẹ̀yà jẹ́ náà lágídí bàbá jẹ́ náà ń ṣe farada ni kò sóbìnrin kan tí ó darúgbó lọ́dọ̀ ọkùnrin àbíkọ́jẹ́ pàwọn méjì wọ́n ń ṣe farada fún ara wọn ọwọ́n kọ̀yàwó lẹ̀ onílé ọtún lẹ́lòmíì tó ń gbọ́mọ lọ èyí náà gbọ́mọ lọ tó ń gbọ́mọ lọ ọmọ bíi tọ́mọ ẹ wà iṣẹ́ ìbílẹ̀sùn ni o iṣẹ́ àwọn àlìjánu ni o àlìjánu máa ń ṣiṣẹ́ lára iṣẹ́ tààràn àwọn olùgbàgbọ́ iṣẹ́ tààràn ni máa ń jẹ́ bí kò rí tó dá báyìí lára ọmọ ìyá rẹ̀ bọ́yá wọṣọ tó dá bọ́yá ọ̀rọ̀ mọ́tò tó dá ọkọ̀lé tó dá àbíkà koran ìṣe tìláwà ó ń súnmọ́ ọba ọ̀hánà ti ṣe masha Allah masha Allah tabarakallah gbogbo tó bá ti yà ọ́ lẹ́nu masha Allah tabarakallah tó bá ti ṣe bẹ́ẹ̀ àjẹ̀nú máa jáde ojú ni wọ́n pè ní àyínú àdìjẹ̀nú bá àyínú ṣiṣẹ́ ọ̀nà wọn ní fi ń gbà bá ṣiṣẹ́ tí wọ́n bá ti wù nǹkan yẹn tó ní masha Allah tabarakallah tọ́ka ní wáò ha ilére mọ́tò ni èèyàn lọ́dà báyìí bó o ṣe ń sọ inú ti ń bí àwọn jínú ti ń bẹ ní kàràkàrà rẹ wípé àwọn ohun èèyàn àfẹ́kọ́ dá fún nígbà tí wọ́n wá sọ pé ẹ wáò ọ̀wọ́ ara ti ṣe máa ń ṣàlá tàbárakàlá yóò sì lọ bẹ̀ tó tọ̀ náà bá jẹ́ èèyàn tí máa ka fálákì náà ṣàti kùrùsù ìdáadáa yóò lè di bàǹkà yẹn jẹ́ ó lè gbé mọ́tò yẹn lọ kọ́mọ̀ gbé padà mọ́tò ilẹ̀ nọ́ọ̀kì kan gbé délé mẹkáníìkì wọ́n sọ ní ìkàlẹ̀ wọn ní rí ní ṣe wọ́n padà tà ní ilé lè wó dẹ́kì lè já látàrí àyínú ànábì àlàyínú hàk ànábì ní òdodo ní ojú o ẹ̀yìn bọ́ wọn ni yóò ṣe wò yàn tí wọ́n tó wọ́n wá ṣubú wọ́n yà káàdùn lè dínà káfàrù lè yóò kú nà kàbí absọ́rì ìmìlàmà sẹ́mi ọ̀zik ọlọ́run ọba ní ìrẹ́ Muhammad díẹ̀ ló kù wọ́n fẹ́ fojú wọn làwọn mọ́lẹ̀ tán ọba máa lọ nílẹ̀ ẹlẹ́ bí ẹni wọ́n lápá gbé bí ìbá jẹ́ pé mi ọlọ́run ti mọ́ sọ bí àbúsọ̀rì tó ṣe jẹ́ pé èèyàn màyá mi ìwọ tó bá ti ní nǹkan tó da mọ́gbàgbé láti ṣe mashallah tabarakala látara bẹ́ẹ̀ àjẹ̀ náà ní onílé bank tó bá ti gbé mashallah tabarakala pé ọlọ́run lọ fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tóbi ju kálukú lọ yọ dákẹ́ <laughs> ipa ka nìyẹn ogun rẹ̀ náà nù ipa ka tó bá ti gbé mashallah bọ́lọ́run ṣe fẹ́ ni tabarakala ọlọ́run tóbi ju wọ́ lọ ah, tó bá ti gbọ́ wọn ò tó bẹ́ẹ̀ kó dìde kò nífò láti bàǹkan yẹn jẹ́ àwọn tó wá jẹ́ ní burú tó jẹ́ pé ẹni burúkú làwọn àwọn ọmọ ẹlẹ́rọ ogun látara tí wọ́n fẹ́ zawalu ni'ima wọ́n fẹ́ kí ìdẹ̀ra tó wà lára rẹ̀ kọjá bọ́lẹ̀ àwọn lẹ́yìn èèyàn bú làwọn àwọn lójú bú làwọn yẹn òun tiẹ̀ gbogbo tọ́lọ̀ bá ti ṣe fọ́mọ́lá kejì bí ó ṣe bàjẹ́ ní ọmọ ṣe kíni ni wọ́n máa rò lẹ́mìí tó bá ti rò rè burúkú yẹn àdìjànú ṣe kíni yóò dìde yóò lọ lè ba nǹkan yẹn jẹ́ àfi tó bá bá wọ tí wọ́n wò tó bá bọ́ ní ẹni tí ń ka fálákà àti kíni àti nọ́ọ̀sì tó kùrìsì tó bọ́kọ́rà ọlọ́run bá aláà yóò lè sọ ọ́ yóò lè sọ ní níbi aburú ẹ̀ àlìjànú máa rájú mọ́mọ́ tí ó sì rí ọmọ ọmọ kan lọ́dọ̀ ọmọ sálámà kọ́ anábì sọ̀rọ̀ sálà anábì rí anábì ní ìsítàrí kílà ha fẹ̀yìn nàbí àdínásọ̀rọ̀ anábì ní ọmọ yìí ẹ̀rí pé ibì kan ti yàtọ̀ nínú ojú ẹ̀ báyìí nínú páríkẹ̀ báyìí anábì ní ẹsẹ̀ lókè fún ojú àlìjànú kan ti ṣe kíní ó ti wò ó ló jẹ́ pé àwọn ọmọ wa àní fi wọ́n lẹ̀ gbunduku òyìnbó kàbí kálí má ti láì táàmà mí kúlì ṣèitán wàhámà wà mí àyíní dáàmọ̀tì bá a ṣe mọ́yìn ẹja máa kà ó fáwọn ọmọ wa látara bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ sọ wọn níbi aburú ojú tálíjànú máa ń jẹ́ kọ́ lápá àwọn bàbá jẹ́ ń wọṣẹ́ àlákọ̀ àwọn pẹ̀lú àdìjànú wọ́n ní sílífà lóko yẹ́ ń jẹ́ sílífà sì ń lò dán ọlọ́run sì lẹ́nu kankan ọmọ ọdọ́pá mọ́ òde Ògbómọ̀ṣọ́ sọ fún ọ wọ́n ní ọmọkùnrin kan tí ọ̀sẹ̀sẹ̀ júlẹ̀ tí ó fẹ́ fi ọ kí ló dé tí ọ̀padà wá fẹ́ mọ́ wọ́n sì dákọ̀ ẹ̀ àbí kò sí wọ́n dákọ̀ ẹ̀ fáìfáì bó ṣe wọlé wọn ni àà ah, kí wọ́n ṣẹlẹ̀ ta ló lé ọ́n bí iṣẹ́ ó ní bẹ́ẹ̀ ni bàbá wọn lé mi nì ẹ̀ ṣe mọ́ra rí ọlọ́run sì ní kul la ya'lamu man fi samawati wal ardil ghaiba illa Allah ọlọ́run kò sẹ́nìkan tí ń bẹ́nu àwọn tó wà ní sọ́mà àtàwọn tí wọ́n bẹ lérí ilẹ̀ fọ́mọ́ tọ́pamọ́ gbogbo yín pátápátá ìmọ́ tọ́pamọ́ ìmí nìkan mọ́ tó bọ́ lọ́dún fẹ́ yẹjọ́ ọ̀rin yẹn ọlọ́run ní ọmọlẹ̀gẹ́ ìbò nìlá ọlọ́run ní sẹ́rí kọ̀kọ̀ nípa ọmọ èèyàn nípa ara yín nípa ọmọlàkejì yín ọlọ́run lèmi nìkan mọ̀mọ́ bọ́ lọ́dún fẹ́ yẹjọ́ ayẹ yẹn ó débẹ̀ wọ́n ni Ibrahim ó yes <laughs> bọ́ lọ́dún fẹ́ yẹjọ́ ẹ̀ iṣẹ́ àwọn àlejò ẹ̀nú ni ọlọ́run bá ní hal ònàbí okùn mo fẹ́ tó àṣírí àwọn àfáà tí wọ́n ń wo yẹpẹ ni o àwọn àfáà tí wọ́n ń sẹ́yìn àtàwọn babaláwo tí wọ́n dá nǹkan lẹ̀ àṣírí wọn fẹ́ tún ọlọ́run hal unabbi'ukum ala man tanazzalu shayatin ọlọ́run bá ní ẹjìn fún yín ní ròó ẹ má jìn ó tàn yín ọlọ́run ẹjìn sọ àṣírí tí ó wà ń bẹ̀ fún yín lérí àwọn àwọn àlìjànú tanazzalu ala kulli afakin azim àwọn àlìjànú tí wọ́n máa ń sọ̀ kalẹ̀ lérí àwọn òpùrọ̀ ẹlẹ́ṣẹ̀ yulquna as àwọn ni wọ́n máa ń sọ sí wọn létí pé kàfáyà ló kọ̀ yẹn pé làámọ̀ Ibrahim ló ẹ̀ o mọ̀ àwọn yẹn sì o mọ̀ débẹ̀ jama ẹ̀mọ́ tán pẹ̀lú mọ̀ ní àjẹnú ní jama <laughs> nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn bá jama ọlọ́wọ́n bá ní wa aktharuhum kadhibun ọlọ́wọ́n bá ní wa aktharuhum kadhibun ọlọ́wọ́n ní àbígbà mi wọ́n bí àwọn èèyàn tó wà ní kàràkàrà wípé àjànú wọ́n gbé ìtọ́ba ní ìtọ́ba ni wọ́n gbé afá àti ń gbélé ọkàn kí ló kọ ẹ̀ wọ́n bí àlìjànú ara ẹgbẹ́ wọn wípé kí ló kọ yìí tọ́wà ń bẹ̀ tọ́ba sì sí di pé ó ti bí àbí ẹ̀hìn yóò sì sọ information lásán ọlọ́ba aláàfin ní wọ́n àwọn èṣù ni wọ́n ń sọ kalẹ̀ eh, tí wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ tí ẹ̀rù kọ́pamọ́ yẹn tí ní etí ẹnìkan ò sì ní dépò kéṣù ọmọ sọ̀n tọ́pa amásí létí àfi kó ti tiẹ̀ bọ̀ kan síwájú fáwọn àdìjànú yẹn lẹ́yìn náà yóò ti sọ wọ́n dọ́lọ́run yóò ti wà náà lọ́wọ́ pẹ̀lú wọn sọ́tù ṣùwárà àyà 221 to 223 tó ọfà ìsù ẹ̀yìn miami kọ́lọ́mọ́ta máa wà o ọfà ìsù mọ́ fẹ́ kà yín tọ́kàn bá ti wọ̀ ọ́ lábáyé wọ́n náà mọ̀ pípé wàhálà ti dé yá ti tẹ̀sán èrèkèrò ń yàyàn wèrè o yín sì máa mú yàn kó sí kànga yín máa mú yàn pokùn so yín sì máa mú yàn gbé nǹkan jẹ tó bá di pé èrèkèrò ti dé أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك wàlá alhamdu wa wà ala kulli shay'in qadir ọmọ aka ọgọ́rùn lójoojúmọ́ tó bá ń ka gbogbo ta wí ọkàn rí ìròyìn yọkàn sẹ́kẹ́ni yọkàn lọ tó bá lè dè mójútó ó lè ṣokùnfà kú ó lè ṣokùnfà àárẹ̀ ó lè ṣokùnfà ṣóòkì kódà ó lè ṣokùnfà kọpa yá ẹ kọpa bàbá ẹ kọpa ọmọ ẹ kọpa ìyàwó ẹ kérókérò ọfà ni o inú ọfà èso alìpẹ́dọ̀ òun náà ni ìbínú ah mọ́mọ́ bínú sàábà kan lè bá nẹ́bí ànẹ́bí ní mọ́mọ́ bínú ẹni bá ń bínú tó bá fi ogún ọdún ṣiṣẹ́ ogún ìṣẹ́jú tó fi ṣe kíni tó fi bá wúwo ẹ̀jẹ̀ tó bá ti ń bínú púpọ̀ ọmọ sábì ọlọ́run lẹ́yìn akílù rìbá wọ́n bá jẹ owó èlé wọ́n bá ti ń jẹ owó èlé ọfà ṣetán ti mú ọ torí ọlọ́run ló wọ́n bọ̀jà ọlọ́run ló wọ́n bọ̀jà ṣetán hmm. ọ̀dájú wà tọ́lọ́run kọ́ ara wọn ọlọ́run tẹ̀ bá fowó èlé lẹ̀ fa azanu bi haribi Allah wọ́n jà yín lógun gbogbo àwọn tó ń gbé owó èlé àwọn tí wọ́n ń ya owó èlé nílùú yìí ìdí ń sọ èèyàn mọ̀ pé ogun ti dé ọ̀rẹ́dì nítorí pé alájẹmọ́sùn ni wọn ò sùn mọ́ lóòótọ́ owó èlé ọ̀fà ìsùn ni wọ́n bá wọn ya wọ́n náà mọ́ sí gbà lọ́wọ́ yàn tó ti wọnú ara ẹ báyìí èèyàn ti ní problem ó ti kó sí páńpẹ́ sùn lẹ́yìn náà àlùmọ́sùn tẹ́tẹ́ lẹ́yìn náà ọtí ẹ̀gbọ́n lọ́n sọ wípé ọtí àti tẹ́tẹ́ tẹ́ ẹ̀ bá fi ilẹ̀ ọyẹ́ kí náà padà sẹ́rẹ̀ àṣetá ni ó padà bá nǹkan jẹ́ mọ́yìnlá ọtí ọ̀fà èso ni o ẹni mutí ọyẹ́ wèrè bẹ́tà rẹ̀ wèrè ọ bẹ́tà ẹni tí mutí wèrè mọ̀nà lè yóò délé tí wèrè bá sì rí gọ́tà yẹ kò ní kó síbẹ̀ pọ̀tọ̀ mutí lọ́yà ìnjìníà ọ̀bọ̀lọ́kadà ó lè sùn sínú gọ́tà dàrọ̀là ọ̀fà èso ni tí ìbá ti mutí ọ̀fà ìsùn ni ilé ọtí báràkì àwọn àlìjẹ̀nú ni ilé aṣẹ́wó báràkì àwọn àlìjẹ̀nú ni azina tó bá ti ń ṣe ṣìná àbọ̀ wo ìhòhò obìnrin ìtìlápò ìbásọ̀ ọ̀fà ìsùn ti wọ́ọ́lá ara rẹ̀ oníbalẹ̀ mọ́ tó bá ti ń wòwò kú lọ́kùnrin lóbìnrin tó bá ti ń wòwò kú ọba níyàwó mẹ́rin tó bá ń wò kúrò tó ń wò kú wò ara rẹ̀ oníbalẹ̀ mọ́ lẹ́yìn náà kéèyàn máa jákàn nínú àrùn ọlọ́run pípé ẹ̀sẹ̀ yìí ti pọ̀ débi pé kò sí ń dọ́lọ́wọ́n bá aláàlẹ́ ṣe fún un mọ́ ọlọ́run lè foríjì wọn ṣètọ́nà sọ pé máa rò bẹ́ẹ̀ kọ́dẹ̀ máa bẹ́sẹ̀ yẹn lọ títí tí ó fi sínú náà ọlọ́run àríyá kárí ni ilé ìjọsìn òfò ní Allahu Akbar ọwọ́ nǹkan súra ọwọ́ gùn ó sì mọ̀ nìkan bẹ́ẹ̀ torí kárí ni obìnrin tọ́sí rẹ̀ láàrin ta ọfà èso ni torí pé tí èso fi gbàbẹ̀ wọlé ni pé iṣẹ́ eré tó bá ṣe tó bá ti jẹ́ gárí ni wọn ò ní ṣe kí ni wọn ò ní kọ sílẹ̀ ẹ wo oògùn tó ti pọ́pọ̀lọpọ̀ nípa ti ṣètọ́ lẹ́yìn náà kéèyàn ọmọ tó pín padà túbá ọfà ṣètọ́ tahrish kákan ní iṣu kékeré kan láàrin àwọn ọmọ yẹn kọ́dẹ̀ jẹ́ náà tó kọ́dẹ̀ ti pé ìní kí ìní bá sọ̀rọ̀ má ìní sálámà sí má wọ́n káfẹ́ oníkẹ̀ẹ́sẹ̀ káfẹ́ lákìlá òṣèlú màálì ìní sálámà sí tahrish alijahal àyìnbákan níbi àwọn bá dáwà tí wà dé àwọn ekéwù wọ́n ní bẹ́yẹn bá ṣe kéwù sí bẹ́ẹ̀ náà ni yóò ṣe yàpọ̀ lọ́nà sí wọ́n ní ẹ̀sìn tàwọn àti dáwà tàwọn ni pé dáwà má kéwù tẹ́yìn bá ti jálẹ̀ ìmọ̀kan ó ti bọ́ sọ́wọ́ èṣù kò yàtọ̀ láàrin bídí àti súnà kò yàtọ̀ láàrin igbó àtòjú ọ̀nà yọkàn wọn ṣiṣẹ́ dànù ni lẹ́yìn náà ìgbéraga wọ́n sọ fún ti onímọ̀ òṣèṣe nìyẹn ẹnìkan kan jẹ́ lójúmọ́ kò lálàbìsùn kò lẹ́ni tí ó lè bá wí kò sẹ́ni kan tó lè gbà mọ̀ràn ọmọ ya ọfà ìṣú ti mú ọ lẹ́yìn náà òun náà ni gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó kù náà àmọ́ kínú jìn ibo làwọn àjẹ̀nú máa ń gbé wọ́n ní máa ń gbé ara wa ìkọ̀kan bẹ lára wa tápẹ̀ ní kọ̀rin àwọn àjẹ̀nú máa ń gbé bẹ̀ tó bá ti ń ṣe ìbáàdà kò ní pọ̀ láṣẹ bú tó bá lérí rẹ tó ti ń ṣe lọ́hùn àmọ́ tó ti ń sin ọlọ́hun yóò máa dọ̀lẹ nínú Ramadan ẹ̀dàkùn sí èso máa ń ti wá nítorí pé à ń sí lọ́nà lọ́sàn án sí lọ́nà lóru tí wọ́n mọ̀dá àbátan kọ́ kílódé àti ìfẹ́ ibú torí pé àṣìbádà mọ́ ìbádà ni mo jẹ́ kan wíìkì tí wọ́n bá wá di pé wọ́n fẹ́ lágbára lérí ìrẹ́tọ́ bá ti kára bàbádà wọ́n padà sí kíni wọ́n padà lẹ̀ wọ́n nílé tí ó sì bí aburú ànábì ni àwọn ilé ìgbọ̀nsẹ̀ yín àwọn ibi tí ẹ ti ń ṣe ìgbọ̀nsẹ̀ inna hadhihi alkhususha muhtadara ànábì ni sẹ́yìn ilé ìgbọ̀nsẹ̀ yín yẹn muhtadara ibi táwọn àlìjànú máa ń gbé ni tẹ́ máa hàdọ́rà síbẹ̀ tó bá ti fẹ́ wọlé dákun ọmọ ìyá mi bísímìlá kọ́ọ̀dẹ̀ gbẹ́sẹ̀ òṣèré kó sí kíni kó gbé wọlé bísímìlá Allahumma inni a'udhu bika min al-khubuthi wal-khabath khubuthi ni àwọn akọ àlìjànú al-khabaith ni àwọn abo àlìjànú lẹ́yìn náà àwọn ọba ti dé agijugbo tó fẹ́ yàgbẹ́ dákun ọmọ ìyá mi kó tó yàgbẹ́ ibi iṣẹ́ agijugbo yẹn àwọn olùgbé kálímà ti láì pàmà mẹ́ṣáàdì makalaka mẹ́ta báràkì wọn nìyẹn o desert báràkì wọn ibi náà máa gbé nìyẹn àwọn ilé tí wọn lò ilé tó kàn wà ń bẹ̀ for donkey years tó ẹ̀sẹ̀ nìkan ti ń ṣe kíní tí ń gbé bẹ́ẹ̀ ilé àwọn àlìjànú ni kó tó wọ bẹ̀ kó sáájú ọlọ́run ọba wa lẹ́yìn náà àwọn òkè àwọn ibi wọ́n dalẹ̀ ibi wọ́n dalẹ̀ sí tọ́wọ́ ti fẹ́ dalẹ̀ ń bẹ̀ a'udhu billahi mina shaitan rajim a'udhu bi kalimati llahi tama torí àwọn àjànú máa ń jẹgun egun inú àwọn oúnjẹ wọn náà légun àjànú máa ń jẹun o àdẹ́bì ni ẹ máa fi gun nòdí oúnjẹ àwọn ọmọ ìyá ayé àdìjẹ̀nu ni o níbo ni wọ́n máa ń dégún sí ilé ilẹ̀ wọ́n máa jẹ́ tí onímọ̀ tọ́ba débẹ̀ oye àfikọ́ ya síkí ní kọ́sádìí ọlọ́run bá wa. ànílé tẹ̀síwájú jù báyìí lọ lé ní adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe nírọ̀rùn fún àwọn fàdílàtò sheik kọmọgòdìn Yunus Akorede láti bá wa sọ̀rọ̀ lówó iyebíye tèní ẹ jẹ́ ká tó pàdé ní dédé àkókò yìí lówùúrọ̀ ọ̀la títí tá fi pàdé àkírà wa ń pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.